n tí a fẹ́ bára wa sọ òun náà ni àwọn ìdájọ́ ìbúra kí là ń pè ní ìbúra n tá à ń pè ní ìbúra nínú ṣẹ̀ríà òun ni kéèyàn kọ̀ǹkan pa àbí kéèyàn kọ̀ǹkan kéèyàn kọ̀ǹkan pa pẹ̀lú ìmáa dárúkọ ẹni tó tóbi ní ojúkànnà tá a ti ṣàlẹ́ṣà ọ̀nà wo wá ni ta fi ń búra gẹ́gẹ́ bíi kéèyàn dárúkọ ọlọ́run ọba ọba àlekè ọlá kéèyàn sọ pé wàláhì tàbí wàrahman àbí kéèyàn dárúkọ ìròyìn ọlọ́run ọba kan náà àwọn òye kéèyàn bí kéèyàn sọ pé wàhíza ti láì tàbí wàjálálì láì kí la fẹ́ lò ń bi ìbúra tá à ń búra òun náà ni pé kí a fẹ́ fi kọ̀ǹkọ̀ǹ pa ìkọ̀ǹkọ̀ǹ pa yìí ó ṣeé ṣe kó yẹ pé a fẹ́ fi jẹ́ kí ẹni tá à ń bá sọ̀rọ̀ kó ní ìfọkànbalẹ̀ sí ọ̀rọ̀ tá à ń sọ kọ́kàn ẹ̀ balẹ̀ kó trust him tá à ń sọ yẹn òun la ṣe ṣe wàhálà yẹn láti ṣe kí ni láti fi kọ̀ǹ pa pé kó lè ní ìfọkànbalẹ̀ sí tàbí kí a fi fún ìpinnu tá a ti pinnu lẹ́mìí wa ká fi fún ìpinnu yẹn ní agbára ká fi fún lágbára pé a fẹ́ ṣe nǹkan kan ká wá fún lágbára pé ah mo fọlọ́run búra màá ṣe nǹkan báyìí tàbí kéèyàn fún ní agbára pé ah nǹkan báyìí mi ì ní ṣe mo ṣe kí ni mo fọlọ́run búra tàbí ẹni tá à ń bá sọ̀rọ̀ a fẹ́ fi fún ní tá à ń fẹ́ lọ́dọ̀ ẹ̀ a fẹ́ fi fún lágbára pé a fẹ́ kó ṣe nǹkan báyìí àbá fẹ́ kó fi nǹkan báyìí sílẹ̀ so a fẹ́ fún kinní yẹn ní agbára a wá fi ìbúra pẹ̀lú ẹ̀ pé kinní ó yá ó gbọ́dọ̀ ṣe nǹkan báyìí àbí kò ṣe kí ni kò fi nǹkan báyìí sílẹ̀ àfi ìbúra pẹ̀lú ẹ̀ so adẹ̀ kórìíra ká máa búra lọ́pọ̀lọpọ̀ gbà bóyá pé gbogbo ìgbà náà lè máa búra wàláì wàláì wàláì ìrọ̀ kò dàtọ́ ọlọ́run bàbá lè ké lọ́sọ̀rọ̀ náà ìkọ́ni pé má ṣe máa tẹ̀lé gbogbo àwọn tó ṣe pé ní wọ́n ṣàmà máa búra ní gbogbo ìgbà ni àti tó jẹ́ ẹ̀tọ́ àti tó jẹ́rọ́ wọn so má máa tẹ̀lé wọn bákan náà ẹ jẹ́ ká máa ṣọ́ ìbúra wa dáadáa ẹ jẹ́ máa ṣọ́ ọ kò dẹ̀ tọ́ ká búra pẹ̀lú tó yàtọ̀ sí ọlọ́run ọba tá a bá fẹ́ búra ọlọ́run ọba nìkan lèèyàn fi ń búra torí ànábì Muhammad ìkẹ́ ọlọ́run àtọ́lá ọlọ́run kò máa bọ́ sọ báyìí wípé ọlọ́run bàbá lékè ọlá ó ń kọ̀ fún yín o pé kẹ́ máa búra pẹ̀lú àwọn bàbá yín ẹ yéé fi àwọn bàbá yín búra o ẹnikẹ́ni tó bá fẹ́ búra kó búra pẹ̀lú ọlọ́run ọba tàbí kó gbẹ̀mí ẹ̀ dákẹ́ ìbúra táwa wì ó pín sí ọ̀nà ó pín sí àwọn ọ̀nà ọ̀nà wo sí òun ni ìbúra tó ṣe é pe ní lápèjúwe ìbúra tá a fẹ́ fi kọ̀ọ̀kan tó ti ṣẹlẹ̀ síwájú a ṣe kíni a fẹ́ fi kọ̀ọ̀pá ìbúra tó fẹ́ fi kọ nǹkan tó ti ṣẹlẹ̀ síwájú tó fẹ́ fi kàn pa yẹn tó bá yẹ pé ìbúra tó bú yẹn ó bá a mu ní tó ń sọ yẹn ní tó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ síwájú yẹn àti ìbúra tó búra yẹn ó papọ̀ ó ṣe kí ni ó bá a mu irú ìbúra eléyìí là ń pè ní ìbúra òótọ́ òbúra òótọ́ nìyẹn ṣùgbọ́n tó bá yẹ pé ntó ń búra yẹn irọ́ ni kò bá tó ti ṣẹlẹ̀ mu ó kàn fẹ́ fi sọ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ di tiẹ̀ ni àbí kó fi ṣáà sọ irọ́ di òótọ́ ni ìbúra tí ò jáde lé eléyìí náà ń pè ní ìbúra tí ń sọ̀yàn sínú ẹ̀ṣẹ̀ ó ti ju bó ti ṣe búra yẹn ó ti jù ẹ́ sínú ẹ̀ṣẹ̀ nìyẹn àyàfi kó tètè yá túbá kó dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ padà fún un so ìbúra kan nìyẹn nínú àwọn ìbúra míì wà tó ṣe pé ní èèyàn fi ń kan téèyàn fẹ́ ṣe ní ọjọ́ iwájú èèyàn fẹ́ fi kàn ń pa ni gẹ́gẹ́ bí kéèyàn ṣe kí ni kéèyàn gbé èèyàn ẹni téèyàn bá sọ̀rọ̀ ẹni téèyàn bá sọ̀rọ̀ kéèyàn búra fún kó lè ṣe kíni kó lè ṣe kíni yẹn àbí kó má bàa ṣe àbí ìwọ gan fúnra ẹ tó fẹ́ ṣe nǹkan kí o lè fi kàn ń pa pé ah nǹkan báyìí màá ṣe àbí kí ni mi ì ní ṣe lọ́jọ́ iwájú gẹ́gẹ́ bí kéèyàn sọ pé wàláì màá lọ síbi báyìí tàbí kí wọ́n sọ pé wàláì ah, mi ì ní wọnú ilé yẹn gbogbo àwọn nǹkan báyẹn òun ni àwọn ìbúra àti yí ọjọ́ iwájú so irú ìbúra báyìí à ń pè ní ìbúra ta ta kókó ẹ̀kún tí gbogbo àwọn májẹ̀mú ẹ̀ bá ti pé àti ta kókó ìbúra ẹni that is pé ìbúra ẹ àmín ni àbúra tó yẹ pé àmín ni nìyẹn so àwọn ìbúra àmín wà tó ṣe é pé ní kò ń ṣe ìbúra ta fi ń kàn nǹkan pa kò ń ṣe pé àmín ni ẹ ó kàn àwọn ọ̀rọ̀ tó kàn máa ń jábọ́ lẹ́nu èèyàn ní tí ń ṣe pé èèyàn mí ni ìbúra ẹ gangan àwọn kàn máa jábọ́ lẹ́nu la wallah bala wallah so gbogbo àwọn ìbúra wọn báyìí kò ń ṣe pé èèyàn mí ni ẹ ó kàn wá lẹ́nu ènìyàn ni so èèyàn ò kàn èèyàn ò ta kókó ẹ̀ nìyẹn so ẹnikẹ́ni tó bá búra ẹnikẹ́ni tó bá búra tó wá rí i pé a ah, tó yàtọ̀ sí búra tó ń bú yẹn òun ló fi ń lóore jù ó ti búra lórí nǹkan kan ó wá rí i pé nǹkan míì ló ṣe kíni ló lóore ju tí òun búra lé lórí yẹn lọ èyí tó lóore jù yẹn ni kó yá ṣe o kó yá ṣe kó dẹ̀ ṣe kàfàrà sí kíni ìbúra tó ti bú because bó ti ṣe búra lórí nǹkan kan yẹn ó ní láti tó dẹ̀ jẹ́ pé ìbúra tó bú yẹn ó ta kókó ẹ̀ ni so kó lọ ṣe kíni kó lọ ṣe kàfàrà ẹ̀yìn kó so kó wá ṣe èyí kó wá ìtòrí pé ó dáa ju nítorí búra lé lórí yẹn lọ òun ni kó ṣe kíni kó ṣe ìṣe kàfàrà yìí kò kàfàrà yìí ní tí kàfàrà wà fún òun náà ni ìbúra tó ṣe é pé ní atakókó ẹ̀ tó yẹ pé a mí ni ẹ ìbúra tá a bá mí ni ẹ òun la máa ṣe kàfárà lé lórí ṣùgbọ́n ìbúra tá a mí ni ẹ tó yẹ pé a sọ pé kò hàn jábọ́ lẹ́nu èèyàn èèyàn gbà á lérò àwọn èèyàn kan sọ ni so àwọn ìbúra báyẹn kò sí kàfárà lórí ẹ bọ̀ ètèyàn bá mí ni ẹ téèyàn ta kókó ẹ òun ni òun ni kàfárà wà lórí ẹ ìbẹ̀rẹ̀ lọ́run tí ó bá ti sọ ọba ọba àlékẹ́lẹ́ tó sọ́nà àlùkò níbi àwọn ìbúra tó yẹ pé ní ẹ̀mí ni ẹ̀ tó yẹ pé ó kàn jábọ́ lẹ́nu yín ni ẹ̀ gbà lérò ẹ̀ gbà túmọ̀ lérò ẹ̀ sọ ni àwọn ìbúra báyẹn ọlọ́run ní fìyà jẹ yín lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ìbúra tó ṣe pé ní ẹ ta ẹ̀ ẹ̀mí ni ẹ̀ gọ́gán ẹ̀ búra confam ni so irú àwọn òyìn báyẹn ni ọlọ́run máa ṣe kí ni lọ́lọ́run máa fìyà jẹ yín lé lórí ẹ̀ tó bá yẹ pé ìbúra yẹn kò kò ń ṣe ìbúra tó correct so báwo la ṣe wá fẹ́ ṣe kàfàrà tá ti búra lórí nǹkan kan tá wá rí pé nǹkan míì ni olóore jùlọ tá wá fi ìbúra yẹn lẹ̀ tá lọ ṣe kíni tá lọ ṣe nǹkan míì so báwo la ṣe fẹ́ ṣe kàfàrà kàfàrà ẹ̀ òun náà ní pé kíni à á fún aláìní mẹ́wàá a máa fún wọn ní oúnjẹ ní oúnjẹ tó ṣe pé ní àwọn èèyàn ń jẹ tá à ń jẹ láàrin ara wa pẹ̀lú àwọn fámìlì ní àwọn nọ́mà oúnjẹ à á fún èèyàn mẹ́wàá lóúnjẹ tàbí ká fún wọn láṣọ tàbí ká tú okùn ẹrú lọ́rùn èèyàn so option mẹ́ta téèyàn ní nìyẹn so ẹni tí ó bá wá lágbára àwọn nǹkan mẹ́ta wọ̀nyí option mẹ́ta tí ò lágbára nǹkan kan náà àwọn option mẹ́tẹ̀ẹ̀ta yìí so yóò gbààwẹ̀ fún ọjọ́ mẹ́ta eléyìí ló máa jẹ́ kàfàrà ìbúra tó ti bú tí ò wá mú iṣẹ́ tó lọ ṣe nǹkan míì torí pé lóore jùlọ so àyà yìí àlàyé tí àyà ta kà yìí tẹ ta túmọ̀ yìí tó ń ṣàlàyé fún wa ni pé ìbúra téèyàn fẹ́ ṣe kàf téèyàn bá fẹ́ ṣe kàfàrà ìbúra tó ta kókó ẹ̀ tó mì ní ẹ̀ ìbúra téèyàn mì ní ẹ̀ gangan téèyàn bá fẹ́ ṣe kàfàrà ẹ̀ ìṣe kàfàrà ẹ̀ ọ̀ràn èèyàn ni èèyàn láti ṣe èèyàn láti ṣe kàfàrà ẹ̀ ni ìmọ̀ kò ṣẹ̀ṣánú àwọn nǹkan mẹ́ta tàwọn kọ́kà tàbí tó bá lágbára ẹ̀ kó ṣe kí ni kó mú èta fi sẹ́yìn ẹ̀ pé kó gbààwẹ̀ ìjọ mẹ́ta so ẹnikẹ́ni tó bá ti búra tó yẹ pé ìbúra tó búyàn ìbúra tó dẹ́ṣẹ̀ ni tó yẹ pé ìbúra tí ó tó ti kó sínú ẹ̀ṣẹ̀ so ó ti mú tó bá ti fi lè búra àwọn òbúra báyẹn tó yẹ pé ní o ti ò mú búra yẹn ṣẹ ó ti di ọ̀ràn yàn lé ẹ lórí kó mú kan náà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a kà yìí ní ẹ̀ẹ̀kan àtúntún kà ní ìsìn òun náà ní pé kí ni ìmọ̀ kó fún àwọn aláìní mẹ́wàá kó fún wọn lóúnjẹ tàbí kó fún wọn láṣọ tàbí kó tú ọkùn ẹrú lọ́rùn èèyàn so tó bá wá Kagara láti ṣe nǹkan kan náà mẹ́ta nítorí pé ah àti kínní àti kejì àti kẹta ò lágbára kankan nínú ẹ̀ ó ti dọ̀ràn yàn lé lórí kò ṣe kínní kò gba àwẹ̀ ọjọ́ mẹ́ta so àwẹ̀ ọjọ́ mẹ́ta tá a wí tó lọ́lá jù níbi kò yẹn kò gba ọjọ́ mẹ́ta yẹn léra wọn òun ló fi ṣe ló fi ń lọ́lá jù kò gba mẹ́ta papọ̀ léra wọn so ẹ̀hẹ́n ìyẹn bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá wá ṣe inshallah níbi ìbúra ẹ̀ bí kò sọ pé so ẹnikẹ́ni tó bá ṣerú ẹ̀ níbi ìbúra tó tó sọ pé màá ṣe nǹkan báyìí wàláì inṣàlá tó wá fi inṣàlá ò sí tó bá ti fi lè fi inṣàlá ò sí eléyìí kò ní ṣe kàfàrà kankan mọ́ eléyìí kò ní ṣe kàfàrà tó bá yẹ pé ìbúra yẹn padà ṣe kíni ó padà yẹ kò ní ṣe kíni kò ní ṣe kàfàrà kankan mọ́ torí ànábìwá Muhammad ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kò mọ̀ sọ pé ẹnikẹ́ni tó bá búra tó wá sọ pé inṣàlá tó ti fi lè ṣe àyàfi tó ti ṣe inṣàlá ò yẹn so kò sí ẹ̀ṣẹ̀ fún èrò ẹni bẹ́ẹ̀